أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسولنا إخوة الله السلام عليكم ورحمة الله وبركاته نعم máa rọ̀ wá sọ ìtọ̀lọ́ kí a lè tó lọ wọ́n fi ìgbọ́lọ́ pàápàá mi ìfẹ́ kí àdírẹ́sì tó pọ̀ kọjá lẹ́fà torí àbùkù tó ń fi tọ́pìkì pẹ̀lẹ́ká ti sọ̀rọ̀ ní wàsá nínú ìnáyàtìlà àti ìdájìlú làlújà àwọn ìlànà wo àwọn ọ̀nà wo òun ni wọ́n fẹ́ ká fi máa dáàbò bo ìgbàgbọ́ òdodo àdìsọ́gbọ́ òdodo Islam tí wọ́n ní ká fi sọ̀rọ̀ nílẹ̀. a rí pé tí a bá wo ètò jẹ́ bí fíìmù ètò tí ó lọ lọ́wọ́ ìgbọ́jẹ́ pàwọ́ nìkan ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkúgbà ìgbàgbọ́ òdodo àádẹ́rí pé tá a bá wọnú ìlú ìlú ká wa jẹ àwọn mùsùlùmí àti kí láwa tá a jẹ́ mùsùlùmí àwọn wàhálà ń lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo kí fún mẹ́ta péré tọ́pìkì yìí ní o ní ẹni tó bá máa ń gbọ́ rédíò program ẹ̀ẹ́dọ̀ kéèsì ẹlẹ́ àtọ́tẹ̀lé omi pàmò tí wọ́n yẹn bí ẹ̀dọ̀ wọn láti fi lè lè lè. ìjọba ẹ̀jẹ̀ afọlábalẹ̀ ọlọ́run ìjẹ́ kápadà sí ibi ọkọ̀ fẹ́ẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtẹ́lá lè wí tí o máa tó máa lọ́wọ́ tó ti sọ̀rọ̀ lọ́wọ́. orí pé bá ń sọ yìí ẹni bá kì í dáa rẹ̀ láti lé kọ́ńtẹ́ẹ̀tì

wà láìyọ́ jáde lórí ọdún tí ó bá ti ṣe problem níbi ọ̀rọ̀ tọ́pìkì lábẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bí èèyàn bá ní problem níbi ọ̀rọ̀ àkídà ìbá àkírokú kìí ṣe pé yọ wọ̀ náà yọ ọ̀rà sínú náà ní orí rẹ̀ kọ́lọ̀kọ́lá wọn tí ló fi gbọ́dọ̀ fara balẹ̀ a ní ń pè ní àlàkídà nìyẹn mo mọ̀ pé báwọn darí lẹ́kọ̀ọ́ bí wọ́n kọjá wọ́n ti sàlàyé ilé ṣùgbọ́n ká lè sọ́pọ̀. ṣé ẹ nípa ọba ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àmọ̀ ló ń kọlù iṣẹ́ ọkàn àbá wa ìlò tẹ́bíyà lọ́sọ̀rọ̀ wọ́n kọ tíra kan mo ní tíra yẹn lé tó ń pọ̀pìlẹ̀ ìrọ̀rùn yíyà sí àmọ́ ìlọ̀kọ̀lù yíyà

àkídà rẹ̀ ti bàjẹ́ ọwọ́ àwọn ẹgbẹ́ ó ti wọ́n jọ ń tẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ oṣù ẹgbẹ́ mi òun náà tójú wọlé olóògùn òun náà gbà sí ìnà òun náà ní kankan sí ibi wọn láì ìdáàbò wé láwà nìkú ti àti ibi tí àkídà burú sí ni tolóhun ni àfáàsù di òun ìpìlẹ̀ làwọn àfáàsẹ máa ń pè ní òṣùlù di arókọ mẹ́fà tí wọ́n máa ń pè àkídà ní pé foundation fundamental òun ìpìlẹ̀ wọ́n tún máa ń pè ní àlùfíjú làásùpá tá a bá sọ̀rọ̀ pé èèyàn bẹ́sì nìyí ìlàfẹ́ máa ń sọ aláwọn mùsùlùmí táwọn náà lè máa lò dá wọ́n mú ojú náà kí ló máa dá àwọn ilé sọ àwọn ilé àwọn mùsùlùmí wọ́n mú ojú ládùúgbò wa mú sí kódà mọ̀ kan lọ tó ti wá lé iṣẹ́ wa ní kéèfé ìdáàbò lọ sàbàdí àtìdàkúdà àkì ìdáàbò problem ìsàbàdí àti problem kì í sọ̀rọ̀ ìṣù àwọn ìyàwó wọn lò ìdáàbò ṣòkòtò àwọn ọkọ wọn ń wò òkè àwọn ọkọ wọn irúgbọn wọn ju tèmi tọ́lọ̀ òkúrò lọ́pọ̀ ìlọ kèé sọ̀rọ̀ ọrùngbọ̀n kèé sọ̀rọ̀ àlòdáàbù kèé sọ̀rọ̀ ṣòkòtò kò òkè ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ìmẹ́lì ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àlìsíkíwù àgbáyé ìsìlámù lọ́gàdì òun ní sọ̀rọ̀ tó bá ti lè ní kòrò pé èèyàn bá kúlé lórí ọ̀rẹ́ tó tó wá sí ọlọ́run abẹ́lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìyẹn ló wá fà afẹ́ tó bá pàtàkì òun la máa ń sọ láti ní wàsá ìlú ìmọ̀ẹ́yàfìlà àkéjáfìlì ìsìlámíyà ìtí ò bá wà valuable tí ó wà bíṣọ̀ kí la fẹ́ máa sọ kábàkẹ́ ebó la fẹ́ máa sọ bàtà àjàkú ẹjọ́ kí lẹ́fẹ́ sọ bàtà àjà kù bó la ṣe máa ń sọ fóònù tí bá sì rè ní sẹ́mọ́ tí bá sì rẹ̀ ó ti bọ́ọ̀nù tí gbogbo sí rẹ̀ ti fọ́ dànù ta ni ó máa sọ bó la ṣe sọ ike mc tí wọ́n ti bomi inú rẹ̀ kí lẹ́fẹ́ máa sọ bẹ̀ nǹkan kòròkó ṣùgbọ́n nǹkan tó wà bá lórí ètò ìgbóhùn jùlọ òun nípa abẹ́sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ ayẹ kápọ́pọ̀ yé gẹ àti tó jẹ́ àmọ́ ẹ̀sọ́ ni wípé kádẹ̀wò má bàa àdìsọ̀kàn wa kí má lè wà kó má bàa bàjẹ́ kú òní mùsùlùmí òdodo òdodo ọlọ́run ìyẹn ló pàtà ká ma àwọn nǹkan kan tọ́yẹ ká fi máa sọ̀rọ̀ àkìídà yìí kí ló wá sọ ó ní ìdíkápọ̀ mú alákọ̀ọ́kọ́ nínú tó fa tí wàhálà àwọn òṣè máa pọ̀ lọ́sàá àti lóru pé àníṣẹ́ ìgbàgbọ́ òdodo mi ìmọ̀ọ́nì mi àdìsọ́kẹ́ òdodo ìsìláàmù mi ìfẹ́ kó bàjẹ́ mo fẹ́ máa sọ mi ìfẹ́ kájọ̀wò ṣe alákọ̀ọ́kọ́ òun ni àdáwọ́tù ṣẹ̀tọ́ọ̀nì lè kẹta sẹ́rí bá ṣe jókòó ní àtẹ̀lé tí ní èṣù ṣe wàhálà sọ̀pọ̀ lórí ìlú èṣù ó ṣe wàhálà kan lórí gbogbo ara àtẹ̀lé lórí àwọn kan bẹ èṣù ti gbọlu dé lórí ọ̀rọ̀ wọn ó ní báwọn eléyìí mo ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ wọn mọ̀rọ̀ sí bí ìgbà èmi àti ọmọ ìyá mi àbá àbúlá àbúlá mi bá a ṣe ó pé àbẹ̀mí kan ní gbogbo àjíjọ́ àjẹ́lóyẹ sọ̀rọ̀ kí ló dé bẹ́ẹ̀ máa lọ sọ́ọ̀tù bẹ́ẹ̀ máa da àwọn kèbìrì láàmú lórí fi hàn ó ní kí láwọn fẹ́ dáàmú láàmú àwọn tí mo wọ̀ rẹ̀ tẹ̀bára fáwọn láàmú làbí àwọn ìgbẹ́gbẹ́ ọ̀pá ọ̀sán ni ó láwọn ti mú àwọn bẹ láàrin wọn ti fà àwọn oníjì káwọn lára àwọn láàmú lórí àwọn ilé ìwọ̀n wọn tó bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ nìkan ti pàtẹ́wọ́ ó ṣe alelúyà èṣù ti parí iṣẹ́ abẹ́rẹ́ nìkan tó kó sí wọlé bàbá aláwo èsù ti wò pé eléyìí mo ti tẹ́kọ̀ọ́ pẹ̀sọ́ sí ìdílé lọ́wọ́ nínú àdẹ̀wò èsù òkè wàhálà kankan lórí ẹ̀mọ́ lẹ́yìn pé jésù kúlẹ̀ ti bẹ̀rẹ̀ wàhálà tọ́lọ́ bá ní kírú ní ó bá sọ̀rọ̀ òun náà bá tó wẹ̀ nínú ìsúná ọba tó ń kírun èsù òkè wàá bẹ̀rẹ̀ sẹ́ lórí ìṣẹ́ pé ẹ bá fẹ́ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa tá à ń kírun tá à ń bá wẹ̀ tá a sọ pé jà á bù láàmú lò tá a láàmú lọ ájì

ẹ̀yọ́ máa dámù ìlú sọ ẹni mo ti sọ̀tọ̀ tẹ́lẹ̀ fún yìí ẹ má ṣe èṣù ẹ má wà ní fésù ẹ má wà nǹkan lọ ọ̀rọ̀ èṣù torí fésù ọ̀tà tó kojú rẹ̀ kọ́lọ̀ tó lára èṣù ń ṣe wàhálà lórí wa tá a bá tún wá fẹ́ kú èṣù ó fẹ́ wá bá wa bó ti wá bá ìmọ̀ àmọ́ àkọ́kọ́ náà bá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ náà bá ó ti sọ̀rọ̀ ọlọ́run láti jọ ìlọ́fẹ́ kú ọ̀ wá sọ pé pọ̀ sọ ọ̀sọ̀ bẹ́ẹ̀ nù ìmọ̀ máa mọ́ ìdí ìṣe tó ṣe lóde ìlú sọlọ́ bí mọ̀ sọ ọ̀kẹ́ máa sọ lóbi jẹ́ pé máa ṣe lóko yìí ọ̀rọ̀ wa ò sí ìsàlẹ̀ ọlọ́run ti àbúṣe orí ìlú àtúntò tẹ́ ẹ bá wọn léèdì ẹgbẹ́ àkọ́sẹ̀ ló lé pa tí wọ́n ń fa yìí sí ìrùtú ara rẹ̀ kò rú wọ́n ti fi nǹkan bú wọ́n ti fi lára èsù bá lọ́pọ̀ wá sọ̀tà ọwọ́ á ní àwọn agent ó láwọn ọmọ ogun àtàwọn irinṣẹ́ sẹ́ẹ̀dì kẹ́lú pé àwọn hundred kòrò bá ń gbé kì àwọn ọmọ àwọn wọ́n kó bí hundred kòrò wọ́n kó facebook wọ́n kó whatsapp wọ́n kó telegram wọ́n kó instagram wọ́n kó imo wọ́n kó twitter wọ́n tún kúkò ní ìlú ṣe bí wẹ́lá ilé ìṣẹ̀ṣẹ̀ zoom rẹ̀ ti gbà tó fi download application ìfà ọlọ́mọdé ọ̀rọ̀ wo lòdù bẹ́ ẹ bá wọn rú àwọn ẹgbẹ́ ní ìsìlì yóò mọ̀ fẹ́ ìdí sígbà sí lórí kí ni o àkídà àwọn ẹlẹ́kẹ̀ẹ́bì òun ni hawa náà èdè ìdẹ́bi tọ́pìkì o wà sáárì ìdẹ́ tọ́pìkì o àwọn nǹkan wo láàlò táàkìdá àwọn òfin ní problem máa bọ́ rẹ̀ láìpẹ́ ṣùgbọ́n ìgbà àti gbọ́dọ̀ máa ṣe wàhálà lórí àkídà mọ́ sọ òun ni ìfẹ́ ẹnu sẹ́rí bá a ṣe jókòó yìí àfẹ́ni tí ẹ̀jẹ̀ ọ̀bà rìn lára ẹ̀ ní fẹ́ ẹnu iná ṣàìtọ́nà yẹ kí ìdílé ti àádámà ara ń tẹ́sù tó máa ń ṣe ní pé ká máa tẹ̀lé pẹ̀lú ọ̀tẹ́ tí ọ̀mọ ń tọ́ga àti tí ọ̀la ṣùgbọ́n nínú tó

ilé oníṣègùn àbọ̀mọ sọ́ọ̀tù tó sì wọ̀ dáàbù ṣé yóò lè lọ́lọ́tù kí ni ọmọ ṣe tẹ̀lé àárọ̀ àbálẹ́ ilé ọ̀yọ́ lọ ó túmọ̀ sí pé ọ̀fẹ́ sábà tó tó òun ṣọ̀rọ̀ fẹ́ sí ìfẹ́ inú ògbogbo wa lẹ̀ wá sí ìṣòkò ìlà ti gbọ́dọ̀ fi mọ̀ pé ìfẹ́ inú mèrè wọn lọ́rọ̀ wa lọ́wọ́ àkídà wa máa nínú ta àti gbọ́dọ̀ mọ̀ pé àfíìdà wa ní ìka máa sọ òun làwọn àbẹ̀wò ìmọ̀ wa látọ̀dọ̀ ọlọ́run àbáwọ̀ ìfọ́lọ́ ń lè lo àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bí pankẹ́rẹ́ tí ọmọ ní ìlú ìjọba ìjọba bíríkì máa jẹ́ abọ́ sọ́bìkì o fẹ́rí ìmọ̀ọ́nì bá ṣe wo yìí ẹni tó bá rí ìṣòro tí wàhálà dé bá tó dúró tọ́ tí ó ti dàkúdà wà láì lọ lọ́wọ́ jẹ́wọ́ tí mo pè é ẹ̀yìn ọlọ́wọ́ torí pé àkìdá tá à ń sọ yìí á mọ̀ ló ń kọ̀ lè òun ni ó pàtó ní pé ẹ̀rùn ẹ̀rùn nígbà tó dájú pé ọlọ́pẹ̀ wà lẹ́sẹ̀ tí wọ́n á fi mọ́tò ìgbìn ẹ̀rùn lé tẹ̀ bá ti fẹ́ lò ẹ̀wà kọ̀ọ̀kọ̀ ìṣẹ̀tú méjì àwọn ẹ̀lẹ́sìn kọ̀ọ̀kọ̀. ìjọba ẹ̀wọ̀ kí ló sọ fẹ́ bí nǹkan yẹn ọlọ́pàá dàrú kankan

ló ti wà nínú àdíjà àbẹ̀bí àṣàlà ètò lọ́ọ́ bá ní bẹ̀rù yóò sí ìrìn ọlọ́ọ̀bá ti mọ̀ sí àtàwọn bátẹ̀wọ̀ bá dẹ̀ ṣe ń kan èèyàn ní láti òfin tó orí ìmọ̀ni àbòlì ìmọ̀ni ìwọ́n bátẹ̀wọ̀ ọ̀kàn kò tí ìlú ìmọ̀ni ìjọ bátẹ̀wọ̀ bá kàn ọ́ kí àkídà rẹ dúró déédéé tí wọn náà máa olóògùn tí náà máa lá tí wàhálà ọ̀sọ́ dídàkudà látòkà tẹ̀kọ́lọ́jì ẹwà mẹ́bí wa Muhammad sọ́lọ́wà èèyàn bí ọmọ méje mẹ́fà sí lójú ayẹyẹ ọlọ́mọdé rẹ̀ sàtàwó ẹ̀fọ́mọ rẹ̀ mẹ́fà bá kú tó sì lè dúró pé wà láyọ̀ ọlọ́run lọ́jọ́ sábà àdúgbò ọmọ mi tí ọmọ rò pé orogún ìyá mi tí ọmọ rò pé ìyálé ìlú lọ́pà tí ọmọ rò pé ìyàwó kẹrin tán fẹ́lẹ́ mi ni tí ọmọ rò wípé ẹni tá a jọ ń jà sọ́ọ̀bù òun tí ọmọ rò pé pòpàìtó ẹgbẹ́ ẹni tá a jọ ń jà sọ́ọ̀bù ẹni tí àtẹ̀wò ti fa tí ọ̀ ní ìṣẹ̀ ẹni kẹkẹjọ lọ́wọ́ ẹni ọlọ́run Adébí bí ọmọ méje mẹ́fà sí ìlú lọ́jọ́ ayé àdébí wa Muhammad sọ́lọ́lá àlọ́ sọ́lá. Jẹ́mọ́ àmẹ́bí sọ ẹ̀kọ́ tábẹ̀wò bá sí èèyàn kéèyàn ó sọ ẹ̀kọ́ ọba súnà èèyàn gbọ́dọ̀ sọ fún sọ ẹ̀kọ́ ìgbà tí ìfọ̀ ìfọ̀ ọmọ rẹ̀ tó kú lórí ìsọ̀kọ́ torí báwọn àfọ́ àlóhùn náà lọ́mọ ọmọ yẹn lọ tó fẹ́ ẹ̀kú lọ́nà àmẹ́bí wa ní ìmẹ̀ láyé náà làfẹ́ ìmà wà láì ojú dáná lé ojú sọ̀kọ́ bákan náà ọkàn wa yìí ọ̀nbàlójẹ́ wà lánàá kúrú nípa ara ìrírí ọba ṣùgbọ́n àmì ìfẹ́nu wa sọ kankan àti tọ́jú ọlọ́run nínú wà ìnà ìfìrọ́ ìkàyà ìbẹ̀rọ̀ yìí lámàkùnrin wọn. Ànábì wọ ìkọ̀ ìfọ̀ ọmọ wọn ìwọ òṣèlú wà lẹ́nu ọ̀rọ̀ inú wa láti sọ. Ànábì sọ kó ṣùgbọ́n kọ̀ sọ gbólóhùn ọmọ àgbọ̀gbọ́dọ̀ ọmọ mẹ́rin ló kú jẹ̀ náà ọmọ mẹ́fà. táwọn ẹbí tó yẹ ìgbà tó ẹ jẹ́ kí wá ìṣòro kọ́kọ́ náà òun ní ọ̀rọ̀ lórí rẹ̀ nínú kọ́kọ́ ẹ lò ní ìṣòro ìṣòro pẹ̀lú sàárù òun náà lórí rẹ̀ àdéhùn máa ń bẹ̀rẹ̀ pé ìròyìn ló bẹ́ẹ̀ ń rẹ̀ ọkọ̀ tó ọwọ́ ilẹ̀ fún wùlá ìkàlẹ̀ ìtàbí ìyá àwọn ìfẹ̀lẹ́rẹ́ ọlọ́wọ́ agbádẹ̀wò ara àwọn ọmọ tó ọ̀fẹ́ kọ̀ọ̀rọ̀ àwọn ọmọ ebi máa ń pa ní wọ́ọ̀dù tó òun tẹ́jú lọ́wọ́ bóyá òun nọ́mbà tó ọ̀fẹ́ lọ kọ́sẹ́ ọba ẹnu rẹ̀ wá dùn òòlù sẹ́lọ́ òòlù káwé yanjú ní ọ̀sẹ̀ sí àsìkò bọ́ wá dùn sọ̀rọ̀ lóra ẹ̀rọ wọ̀nyí kódà yóò fèsò pẹ̀tọ́ sí ìdílé bàbá ẹ̀ bá ti rí jẹ agbára kò rí nǹkan jẹun kò sí sọ ọdẹ tí ọmọ kò sọ ọdẹ tí ọmọ dáàbà Aisha oṣù ṣàwẹ́

èso bá a bí máa fi mú nínú àwẹ̀ ọlọ́ba ní kí àná ti wà ẹ bó ṣe o ìyá wa sọ̀rọ̀ ìyàwó ni o ìtumọ̀ bí ṣe ń pa ànábì nílọ pátá ni àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ tí máa ń ṣẹlẹ̀ yẹn ó kọ́lọ̀kọ́lá wọn tẹ́rí lè sùn wá máa ń dùn tó bá ṣe pàdánwò lé máa a máa ń gba àyẹ̀wò lé sọ́dọ̀ àwọn èèyàn fẹ́ kó ti láwọn ẹ̀yà kan láti tó fún láti jọ ẹ̀yà náà ń lé orí wọ́n fẹ́ fọ́ ọ̀nà nínú àdíjẹ́ láti jọ láti jọ ẹ̀yìn ẹ̀lòwó lé san ṣe ẹ̀yà àwọn àṣẹ lórí wọ́n fẹ́ mú ìyàn lọ́gbọ́n wá wọ̀ lè kọ́lọ̀ wọ́n ṣe bá wọn. ìgbà tá a ti wá rí báàkì ìjà pé ìgbà yẹn pé ọkàn wa ò lè sí ìbámu àtijọ́ tá a bá wù. tá a gbé ímánì òdodo wọnú àdúgbò náà ímánì bá àmẹ́bọ mẹ́sìn ímánì bá àmọ́rogún pẹ̀lú ọmọ ìjọba wa tó àwọn nǹkan ìta bá mójútó ọmọ ń fa kí àkìídà wa ìgbàgbọ́ òdodo wa ọmọ lálàáfíà alákọ̀ọ́kọ́ níbẹ̀ ìlànà tó lọ ká dábà tí mo rí ní máa ka fúlàní ọ̀rọ̀ òwe ọ̀rọ̀ ti má ti dà sí àti

torí káàkiri náà wọ́n mọ̀ bá ní problem alákọ̀ọ́kọ́ tẹ́ wọ́n mọ̀ sí wọn kúlúwà lọ́wù àti ìdáàdìsẹ́ kúlúwà lọ́wù kúlúwà lọ́wù àhà kò sí ìkẹ́kẹ́ mọ́ kò sí ẹni tí dọ́lọ̀ ẹni tí dọ́lọ̀ rẹ o àhábù ẹyọ kàní òun sì lálágbára òun ni gbogbo ayé ní bùkátà sí àbá gbogbo ìdáàdì mọ̀lẹ́kẹ́ wọn gbé sọ̀lẹ́kùn lú yìí tẹ́lẹ̀ ní àwọn tẹ́lẹ̀ nígbà àwọn máa ń pọ̀ máa jù bọ́ sí àwọn ẹ̀wọ̀n pọ̀ àwọn tí wọ́n rò ní pé alágbára làwọn àní sọ̀rọ̀ nàìjíríà ló àwọn wọn ọmọ tí kò gbà mẹ́rin ẹ̀wọ̀n wà lórí gbogbo àwọn tẹ́ àwọn pàlágbára àwọn arúgbọ́dẹ̀ wá ń àṣekọ̀tà lọ́gbàrá kẹta sí kan ilú kan jẹ́ pé bẹ́ẹ̀ bá gbẹ̀kọ̀ sí jù ẹ́ ti agbára ló ń wà láàyà wúlù wà wúwà láàlíjù ẹ̀ẹ̀mọ́ lẹ́yìn ìwọ̀n kọ̀ọ̀kan tó tó lálẹ́ èèyàn ka búrú wà láwùjọ ọlọ́run nìkan gbogbo lálágbára lábúlé bí bí wà lábúlú lábí kò bí mẹ́rin tó bí àtàkùnlé òkú méjèèjì àwọn olórí ikú tó ní làbí ìsìnkúrò làásọ̀ àtàwọn olórí ikú ẹgbẹ́ rẹ̀ tí wọ́n mú irun ànàbí tí wọ́n fi ṣe ikú súrà méjì kànú wọ́n ta ní kókó lọ́nà mọ́kànlá kúlíwà kúlíwà lọ́bì mọ́lábì àti nẹ́ẹ̀sì áyà mọ́kànlá ní bẹ́ẹ̀ ọlọ́run tún kókó kọ̀ọ̀kan ìmọ̀ọ́nì ànábì padà àṣẹsúrà yẹn bá a bá ń kà gbogbo tó bá jẹ́ ìdè máa fi tó wà níjọ ẹ bá mú ọ̀rọ̀ wọ́n ní ká máa ka múlíkù túrọ́kùlì múlíkù lálàálẹ́ tẹ́ ẹ bá ń ka múlíkù kí ló bẹ̀rẹ̀ múlíkù gẹ́gẹ́ ọ̀rọ̀ yìí máa nì kí ló parí múlíkù ọ̀rọ̀ yìí máa nì ni. gbogbo àwọn ìdámọ̀tì ìsọ̀bá wa ló kúrò ní láti bá kọ́ra láti bá bíà bá kọ́ra aláìmọ̀ràn lè bá ìmáyílà sábà tìláwọ̀ àkùnbá ní ìdí ojúmọ́ ara wà sáà ìlú ìmọ̀ sẹ́rí pẹ̀lú àwọn irinṣẹ́ tá a kó dání èmi tí mo sọ̀rọ̀ náà wà àfẹ́fẹ́ méjì lè ní kó síwájú ìkẹta bẹ́ ìyá àfà lórí fóònù orí mẹ́ta nítorí kábíyí máa mú bàbá wà mọ́tò láàrin mùsùlùmí máa a bá ń rìn rìn ṣé sí làwọn sáǹkà dísìl ọkụ ẹyọ kan tí ń ṣe éṣù méjì sọnù rẹgúlálẹ inú ọ̀rọ̀mọ̀tò ọ̀nà ìjọ bá wọn pàdé wọn wọn ka fúrání pọ̀ ẹnu bí òkú parí fúrání ẹ̀yọ àwẹ̀ ìṣòro nìyẹn àti ìṣòro ọlọ́kọ́ nìyẹn mo ní bàbá ṣe ń ka kùránì ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àkíńdà ni ọlọ́run ọmọ ọkọ mi pàápàá ẹ bá tó wọ̀ nípa rẹ̀ ìmọ̀ ẹ̀ka kùránì odidi solution ni láti dáàbò bo àkíńdà wa ọlọ́kọ̀ bá ti dáàbò àwọn ó tún ní di di sí bá ń ka ó lè iṣẹ́ ìjọ tí wọ́n máa ń sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ níbi tí kúrò àmì àmì àwọn náà máa ń sọ̀kalẹ̀ káàkiri owó tó tún jọ̀rọ̀ lówó lọ. ń àwọn pé àwọn gan ọ̀rọ̀ wọn fún aláwo lọ. torí kúrò àmì ìfẹ̀ǹkà kéde o láàyè àmì lẹ́nu lásán kò bá àwọn ìyàwó ọ̀bàtà ìṣẹ́lọ́pàá wọ́n fẹ́ owó lọ́wọ́ olówó àwọn náà ti tẹ̀lé wọn lọ́dọ̀ àwọn òṣèlú àdájẹ́ka ẹ̀fún àwọn òṣèlú ọdún èmi tó mọ̀ pẹ̀lú ìṣòro àpá ẹni nípa kùnà lè kó tàbí ẹyọ kan ìṣẹ́ tẹ̀síwájú rọ́dọ́dọ́dọ́ irú kùnà lè bá òun lè fi sórí kùnà lè kọjá pé wà lọ́wọ́ sí ìrìnàjò alẹ́ à ń fara balẹ̀ ẹ̀ka wàtàdá fún àwọn olóńsí kùnà lè lọ́nà dábà láyé àtàdábà lúnà ìwòrán àmọ́ aláàkùnrù lẹ́yìn àkọ́kọ́ àlọ́ ṣé wọn ọmọ ẹ̀rọ ní sí ọ̀rọ̀ ọlọ́run òkúra nínú àbí wọ́n ti fi àgádágodo di ọkàn wọn àṣekúra nípa bá ronú sí ara akẹ́kọ̀ọ́ máa ṣe ni pé wọ́n ní patlọ́ọ̀kì ẹ̀mí wa báà bá ti rí patlọ́ọ̀kì àtìdáwò oníṣẹ́ kí ni o kò ní ní pọ́blẹ̀mù kọ́lọ̀ tó jáde máa ta kùránì kó sì jáde máa ronú sí i. ẹjẹ́ kó bẹ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì alìrọ̀ adìlìjà ìlú wàlìmúkù amúkùnjáàlàtàkì jama àwọn alára ń tọ́lọ̀ ohun lè láti dáàbòbò àkídà wa gbogbo àwọn tó bá jẹ́ ẹni èsù jàìlì náà náà àwọn tí èsè tọ́lọ́run ló kó wọn jọ ká bórí kò lọ́dọ̀ wọn kọ́mọ̀ jẹ́ káwọn láàmú ẹjọ́ kò ìyá wa ẹ ká sọ̀rọ̀ ọ̀rọ̀ fúnra wa nínú tó kó ìṣòro wá lẹ̀ Yorùbá ìjókòó tó pọ̀lọpọ̀ wá jókòó ìjókòó tó ń ba ìmọ̀ níwájú sẹ́ẹ̀sọ́gbà àwọn obìnrin ni wọ́n jókòó àwọn ìyàwó láńlé àwọn ìyàwó àwọn ọ̀tọ̀ wọn jókòó àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́rọ ọ̀tọ̀ ni àwọn amúnidára àwọn ẹgbẹ́ lọ́nu kálukú jókòó ẹgbẹ́ rẹ̀ mọ̀ wò mí o nígbà kálukú bá jókòó láti èkó tẹ ọ̀rọ̀ ọlọ́run lọ́dún wá gbogbo àwọn ẹ̀jókòó yìí pé kò sí bẹ́ẹ̀ irú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀jókòó sí pé àwọn kan ló ń àwọn obìnrin yẹn láti láti fi àwọn èèyàn sínú ẹgbẹ́ wọ́n ń dọ́gbọ́n lo àwọn ìjókòó mi láti máa ta àwọn èèyàn jẹ wá sínú làjò ẹnìkan tí wọ́n tàn bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ tó programu wa wọ́n wá bá wọn. ó dẹ̀ sọ fún programu bá wọn ṣe yẹ àwọn obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lẹ́nu wọ́n lówó lọ fún àwọn kan tó sọ̀rọ̀ àwọn ni wọ́n máa bá yín pọ̀ sí àlájà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kẹta àwọn ẹgbẹ́ ìgbẹ́ wà bẹ́ẹ̀ wo wà láì wọ́n rí báyìí ìkàtọ́ sílẹ̀ ẹgbẹ́ ayé tó pọ̀ lẹ́dọ̀ ọ̀sẹ̀ mọ́rọ̀ ìwọ ọ̀sẹ̀ máa jókòó láàrin àwọn ẹni èṣù ó máa láwọn ẹni èṣù ṣe ní ó ṣe jẹ́ sí láàrin àwọn tí èsì ẹni ọlọ́run wà àwọn ò sọ̀rọ̀ àkídá wọn ò ní sọ̀rọ̀ ìmánì ọ̀rọ̀ bó lájú òṣèlà ọ̀rọ̀ kí lọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ọ̀rọ̀ bí ẹjẹ́ asán ẹjẹ́ abawí ẹjẹ́ abati ẹ̀jẹ́ ìmọ̀ ọlọ́lé olóògùn òpàdé ó lè kú òǹbàdẹ̀kọ́ abẹ́kúta ó lè kú òǹbàdẹ̀kọ́ lè kìkì torí mẹ́kìlì ọ̀sán wáṣà ìtọ̀rí yà náà bóò ní ọ̀bá ṣe rí tọ́bá já sí pé àárín àwọn ẹni ọlọ́run làwọn jókòó táà bá ti gbọ́ sọ́kùnrin ẹ̀ nàbá sùn léyé àṣẹ́jà kejì ẹ̀ ní wípé ká máa jókòó láàrin àwọn tá a nílò àwọn ẹni ọlọ́run máa lọ lé kéwù láwọn ilé kéwù ẹ̀ ti máa kọ́ ẹ̀sìn jẹ́ tó sọ fún ọ gbogbo ilé ẹkẹ́ ilé èèyàn tó máa lọ ilé ẹkẹ́ òsì fún ogun jẹ́ bí òkú ni àwọn sí inú àwọn tọ́rọ káwọn fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́sìn wà lábọ̀ rẹ̀ láwọn ọmọ lórí abá àwọn ọ̀bẹ̀rù èèyàn irú ẹ̀ làwọn kátà ní sọ láwọn ní

ẹni tí ọ̀pá ti sọ àkíńdà nínú lórí ikú ọ̀rọ̀ ń sọ lọ́rọ̀ báyìí ni problem wà láàyè wọn ni problem kí là ń sọ fílẹ̀ sọ. ẹ ṣàkíyèsí ibi táwọn ẹjọ́ kò sí ẹ ṣàkíyèsí pọ́blẹ́mù táwọn ìyàwó yọ ọmọ ẹgbọ́ ẹ ṣàkíyèsí pọ́blẹ́mù táwọn ọmọ ọmọ ẹgbọ́ wọ́n sọ̀tọ̀ ọlọ́run bàjẹ́ lásán fún yín ẹlẹ́kẹta afọ́ nínú àwọn nǹkan tá a máa ṣe láti máa dáàbò bo àkíńdà wa tí wàhálà òfin ní máa ṣe òun ni kìsì náà bò lọ́kọ̀ wà sàmáìmọ̀ wà síwálà ìjọba ẹ̀kọ́ ni máa tìbì dáadáa tó ní pẹ̀lú fẹ́ràn ọ̀ṣà tó ní sí lọ. sẹ́ẹ̀rẹ́ tó bẹ́ kàkíńdà rẹ̀ kí ìfẹ́kọ́ ọmọ ṣe é jìnà sí gbogbo ń tọ́ bá jọ mọ́ àmọ́ ọ̀pọ̀ jama à ń sọ àsọ̀rọ̀ à ń ṣe oògùn fẹ́ràn àdìsí ẹ̀yọ́ ọmọ ló fẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wa iná ló kọ̀ wà sàmáyìmọ̀ wà kíwálátà ṣíríkú sẹ́ẹ̀rí gbogbo ẹgbẹ́ bá fẹ́ kí àkìdá òun fẹ́ gọ́ọ̀mẹ̀ntì problem torí wípé tá a bá ń sọ̀rọ̀ àrùrùkọ̀ ilé jẹ́ kí n tú lọ́pọ̀ yóò fèfèé wa tó rá nírú àṣẹ̀rẹ̀ ìyá ìtọ́bọ́jọ́ mọ́ta ń ka àyà Kùrán a ka àdíìsì àwọn àwọn àdúà àwọn àlàyé ìyàtò lè máa fúrọ̀ àwọn àdúà tó wá ní oṣù náà lè fi wá gbogbo eléyìí èèyàn jẹ̀ ní ṣùgbọ́n ọkọ̀ tánàbí sọ́ọ̀bì làwọn gbólóhùn tó irú ẹ̀ àyájọ́ àti gbogbo kò sí sẹ́yìn lẹ́jọ́ pàṣẹ kí lẹ́yìn ó pèmẹ́ ó kọ àjẹ̀nú ẹgbẹ́ wàá ṣe ní o ọkọ̀ táà ń sọ yìí wọ́n lè bá yí kọ́ lárúbáwá ọkọ̀ lárúbáwá wà èmi ti tí mo ti rí ọkọ̀ lárúbáwá ń bẹ ó kọ àjẹ̀nú ni ó wà bẹ́ẹ̀ mo mọ sísà kan ní bàbẹ̀ yìí nígbà àwọn ọmọ tó ti tó wájú yìí ọbẹ̀ ẹ̀rù wà ọwọ́ àlọ́ bá àáfà àwọn aṣọ ládùú àti ọmọ ṣe wà láì níta àgbélé lọ́wọ́ ìlànà lágbára náà ti ṣùgbọ́n ọmọ yẹn wá rí pé sòrò ìṣẹ̀lẹ̀ tó ó lé mọ́ ní nílé ẹgbẹ́ pé bàbá ọmọ wà lápò tó ti fọ́ ní. tó o ẹnu rẹ̀ tó ń lọ́wọ́ bá ó

ìwọ̀n tó gbọ́dọ̀ tó fi ìrírí o tútù àlàáfíà bọ́ bá jẹ́ pàṣẹ ẹgbẹ́ni náà bí ijó ọyọ kó gbà náà bí ìgbọ̀ yìí ni àti ọlọ́run náà bí ijó ẹ̀wọ̀n gbọ́dọ̀ yẹn ti bọ́sẹ̀ kéré tó ọkọ̀ ni àtẹnẹ́ni náà ijó nígbà tá a fi máa wéré fájẹ́ ìdí kàtà nígbà àwọn akẹ́kẹ́ kò láwọn náà àtẹnẹ́ni náà bí ijó àti òróró bí náà yọ̀ọ̀fẹ́ yọ̀ọ̀fẹ́ làkọ́ fi ṣe kéré a ṣe bá òun rẹ̀ àwọn eré wọn gbà kékeré lọ gbọ́dọ̀ yẹ bó ṣe wíwu aláwọ̀ àwọn ọ̀fọ̀ gbogbo àwọn ọ̀fọ̀ kan máa ń pa ẹ nǹkan kan jọ lọ́ọ̀ nínú ẹ̀ ìwé àlàwọn lọ́wọ́lẹ̀ nípa àwọn nípa àwọn ní àgbàdìlà àgbàdìlà tàdágbà bílà tàdágbà máa bílà kí lọ́wọ́ èyí ó ni èyàn gbọ́dọ̀ kú lórí ẹ̀yìn ọmọ ọjọ́ àdámọ̀ ní ọlọ́ọ̀lá wa ẹ bá fẹ́ káàkiri náà wọ́n wà

ọ bẹ̀rẹ̀ látòrí aṣọ òkúta lọ́rùn kọ́mọ́lá rẹ̀ aṣọ kọ́ìtì aṣọ kọ́mọ́ tó bẹ̀rẹ̀ aṣọ kọ́mọ́ mọ́tò gbogbo ọjọ́bá ti kọ́ ọ̀sẹ̀ aṣọ rọ̀ mọ̀nà ni gbogbo àwọn bá ń sọ mú wọn gbogbo àgbẹ̀kọ́ wọn níbo lọ́wà lórí èyí ó wà dọ̀fà lọ sẹ́ẹ̀rí mo ń sọ ilé yìí nínú àwọn tó dá wàhálà alẹ́ níbi ọ̀rọ̀ àkìídà ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ làwọn àbò jálà ti wọn àwọn àbò oníjálà wọ́n gbé náà láwọn èèyàn lọ́wọ́ àbá ọ̀tọ̀ lè tí wọ́n tó kẹ́nu ọ̀rẹ́ lé ọ̀tọ̀ nínú lọ́mọ́ọ̀dù ọ̀tọ̀ abẹ́ pílò ọ̀tọ̀ lè fi ṣọ́ọ̀bù ọ̀tọ̀ lè gbé ní ó fi sínú bọ́ọ̀sì àpamọ́wọ́ irọ́ lásán ni gbogbo àwọn àbá yẹn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá wọ́n tàbí àfẹ́rọ́lẹ̀ ń pa ọ̀rọ̀ ní òun tútù bẹ́ẹ̀ lórí tí wọ́n sọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀fẹ́ láyé èyí tó ti kú kìí ṣe pọ́ta àbúrò tó ti kú ìtọ́lọ́ ọba ní ọ̀sẹ̀lẹ̀ sí ìrẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ tọ́lọ́ ọba lóòrùn lówó lọ wà láìsọ ọba ń jẹ orí aláǹgbà tó ń jẹ orí ìjàpá tó dúró òbí tó lọ tọ́lọ́ bá sọ pé èrè òní ìbò tó kílẹ̀ ní ẹ̀nà ọdún jù láwọn ẹ̀dọ́ ọlọ́run náà tó bá jẹ jẹ́bi ẹ̀nà ọdún jù ọlọ́run òní tó jẹ èrè gbogbo wà màkùdì ẹ gbogbo à ń yọ ọba àti

gbogbo à ń so a à ń so àsokọ́ à ń sokọ́ ní ọjà à ń sokọ́ nínú gbogbo bí pàtí wọ́n sàwọn kẹyẹ ọlọ́run sàwọn ẹni ọmọ ṣe ká sọ́ra ṣe yọba yìí máa ń jẹ ní wà sí látà fẹ́ láwọn lọ́jọ́ náà tó kí fi kó láàrin a sí ilé olóògùn bàbá aláwo ilé olóògùn àtò onídàlà tẹ́ ń lọ ṣe oògùn ìdí ìsìláàmù faramọ́ òun ni tó bá ní í ṣe pẹ̀lú tó bá jẹ́ àìsàn ara ìtọ́ bá ti yàtọ̀ sí àìsàn ara tó ti ẹ̀rọ farabalẹ̀ ní ẹgbọ̀n tó lọ́n kámẹ́wé sí àsìkò kọ̀sásìkò ìtọ́ bá ti yàtọ̀ sí ara mi ọ̀yá inú ń ro mi orí ń fọ́ mi ẹ̀dọ̀ ń dùn ti yàtọ̀ tó ti yé bá ní ìsìn èèyàn gbọ́dọ̀ máa lọ sóògùn àwọn àfáàtàn máa ń dàrú pé ànẹ́bì ní ogun, sóògùn ṣùgbọ́n wà látàdáwọ́ haram ẹ má fi nǹkan wọn gbọ́n ń sọ yé jẹ́ wa pé ìtọ́ bá jọ mọ́ o ogun ààrẹ ara àwọn ààrẹ ẹ̀mẹ tó mọ́ ṣe wánú ara ká lo ewé àwọn ewé ilẹ̀ Yorùbá kèé sàràmù ká lo àgúnmu nílẹ̀ Yorùbá kèé sàràmù kán mú nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó ti yé jẹ́ pé ó wúlò fún àìsàn ká lò ó nínú tó bá jọ kò ní ti bá àpọ̀pọ̀ ìgbín àtàwọn ìfúnka mi pẹ̀lú àlàájì èyí ó sì jẹ́ ìlú ìjàlá àbúrà ọ̀sẹ̀ bọ́ mi eléyìí. ọ́n bẹ́sẹ̀ pé ẹja àrọ̀ ẹja àrọ̀ ni wọ́n lò lè ló sì lálá àbíà. gbogbo eléyìí ò kéé fẹ́ wọn tó bá tọ́ sí náṣọ́lá pé ẹ̀ ní pọ̀pọ̀ sí kò sí pé special something wà láti mọ èyí sáà gbogbo tó bá ti dín náà ti ń wọlé nǹkan tí ọjọ́ kọ̀wárí kù láàdà lọ́yọ̀tọ̀ sí sábà sábà ẹ̀ka kan bàbẹ̀ ọmọ ọlọ́dún wà nínú èkó ó tẹ̀sí sí ìlú èkó wọ́n tẹ̀ ní wáyé sí nàìjíríà tábí òfin mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ bá ń tojú bọ ní olóògùn gbogbo bá ń tó fẹ́ràn kọ́kọ́ lè fi fẹ́ràn

yọ́ bẹ́ẹ̀ lè bẹ́ orí rẹ̀ fọ́ orí pé tó ọ̀rọ̀ sí orí ẹ̀ wálẹ̀ gbogbo ẹ̀ tó bá ń ṣe lé ìfowópamọ́sí wọlé olóògbò látàdúgbò àwọn èèyàn bẹ́ẹ̀ àkídà àwọn èèyàn nínú owó ilé tó ń bẹ̀ pẹ̀lú ẹ̀rọ bá ti wà fún ọmọ ìlú ọlọ́wọ́ àwọn ọmọ amẹ́bí ni mọ̀nà àbà àwọn ọ̀pá fàtàlà òun àṣẹ yìí fàtọ̀ dápọ̀ lákòókò kò bá dùn lákòókò sọ̀ láàbò àwọn àṣẹ yìí ẹ bá lọ lé adágbígbá

òun ní kí ni o ìnáwó pàtọ́jú àpàtọ́jú ẹ bá fẹ́ kí ìmẹ́lì òun ọ̀dà tí ọ̀fẹ́ káàkiri jẹ́ òun ọ̀bà jẹ́ kọ́ sọ́ra fún nǹkan kan bá ń pè ní àpàtọ́jú kí wá ní jẹ́ pàtọ́jú ṣé lọ́dọ̀ àwọn lárúbáwá torí pé bàbá sọ ní ìlú ìjẹ̀bẹ̀rẹ̀ ìlú wa ìfọ́ àti Yorùbá náà ní ìgbàgbọ́ lárúbáwá jẹ́ àti iná tí ó náà wọ́n ti gbàgbọ́ nínú ẹyẹ tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn àwọn alágbára ni wọ́n ọ̀lẹ́

nílẹ̀ Yorùbá ti wá sí ilẹ̀ bàbá ṣù òun ni káàdùkù kan ṣe wá kámọ́tà pọ̀pọ̀ lọ́rùn ìwà aláwọ̀ ní ìjẹ̀ máa fi ẹ má ṣe fi tèè wà láì àwọn alábùkù lẹ àdàbíjẹ̀ ti lè lẹ́ẹ̀ fún wa mo dẹ̀ ti jẹ́ kó yẹ pé làbí ìlú ọkùnrin lórí ikú yẹn ó mú irun àdàbí sọ̀rọ̀ wà lọ́sàtà ó fi ṣe àtàkì ikú pàtàkì

àjẹ̀wò wá láti sábà sí ní ìyẹn èèyàn èdè náà ní lẹ́yìn tó bẹ́ẹ̀ jáde ẹ̀rọ lọ́wọ́ bẹ́ẹ̀ èdè náà bá sakú sáwọn ẹ̀mọ́ nínú gbàgbára kó ní sílè ní ti èdè náà dàjẹ́ kí lọ́wọ́ lọ́wọ́ dojú èèyàn èèyàn wà tọ́bá sì wà ní tó bá bẹ́ẹ̀ àjẹ́ bí máa kú wàhálà ń àjẹ́ kí ni wàhálà ń èyí ẹgbẹ́ wọn bá tó ń ra wa òṣìṣẹ́ àjẹ́ kan láti wọ́n lo àjẹ́ lò ara náà rí sàbúrú òun ní kẹ́rí áfà ní orí pẹ̀lú ara ìlú ìgbó bá

mọ̀ ẹ̀dẹ̀ mẹ́ta ló kó wá òun lò kan láàárọ̀ ó sì láàkó lọ́sùn mẹ́jọ làwọn àmì láàkó yóò kúrò kan lọ́sùn yóò kúrò kan rọ̀lẹ́ so màjọba ìjọsọ ní ìṣẹ́ ẹ̀dà ìmẹ́lẹ́ sọ́ọ̀tù you need to be conscious gbogbo báwọn aláburú mẹ́rin ló fẹ́ lọ sọ́ọ̀tì ìsì ń kárè yẹn wọ́n lè lò ọlọ́run fẹ́ lò ní pàǹpẹ́ ẹni pàtó kó bá wá ṣẹlẹ̀ pàtó yìí òun ní kọ́ ọmọ wa káàdì àwọn yóò bá yí máa ń jẹ ìjọba sàfẹ́ pàtó ni wàtá irú ìmọ̀ẹ́yàmìlà àti ìdájí àlùsùlámì láti dáadé ẹ̀rọ àbàbàjẹ́ ìwà àtọ́lọ́ mẹ́rin pọ́blẹ́mù báwọn ìwé ètò ń sọ ìwà kó àdánwò tó ti ayé tí sọ́kù sí àlọ́run ikú wá ṣe wá nínú àbúrú ọ̀rọ̀ méjì làwọn apá àṣọ lónìí ọ̀rọ̀ mélòó tẹ̀wọ́n méjèèjì ló fi lẹ́nu tó ń pa ìfọ̀ sí i alákọ̀ọ́kọ́ ni pé gbogbo tó bá wá nínú àbúrú àdúgbé ọlọ́run wá máa nínú ìbá ẹni bí ìzílẹ̀ àtẹ́ni tó pàbùrú pẹ̀lú ẹ̀sẹ̀ láti ọ̀tọ́ yẹ̀gẹ̀ ọlọ́ọ̀dọ̀ ọ̀dá lójú orí ṣe tí ìjẹ́ bá ti lé sí ìjọ sọ̀dọ̀ ọlọ́run tàbọ̀ ìdúró òní ṣe kí ni ooro kò ní wọlé kò ní àwọn àbáwọn oṣù àbáwọn ìmọ̀ yóò lè máa sọ̀rọ̀ Ìtọ́ bá jẹ́ pàwọn aláburú gẹ̀ẹ́ni ìwọ ọlọ́ọ̀tọ̀ yọ̀ǹda fún wọn, sàánú mi kọ́ ọ̀nà mi. Ẹlẹ́kejì bábẹ̀ wò bá tẹ̀lẹ̀, àwọn ọmọ ẹgbẹ́ láàrin yẹn. Èkú ní èmi tí kò sọ ọ̀rọ̀ yẹn. Bábẹ̀ wò bá pe àwa, àwọn èrò báwa bẹ̀rẹ̀ nípa àwọn òkúta wọn. Ọlọ́run tí kò sí tó tẹ̀lẹ̀ sí ní nínú àdẹ̀wò, fábì náà kásà bá àìdí kó ẹni lẹ́fàá fúnra yín.

òun ni ìfikáàbù dùnú pẹ̀lú wà láìta bá ń tẹ̀lé ọ̀nà àmọ́lọ́pàá àdúgbò àwọn èrò pé á àdúgbò tẹ̀lé wọ́n ní àwọn sábà tó sọ ní àwọn ẹgbẹ́ sábọ̀ káàdì owó kan bá tó wọn sábọ̀ wọn wá sí ìlú àwọn tó tọ́ wọn àwọn táwọn òkò káàkiri owó tá a bá fi ṣìgá ọ̀sẹ̀ méjìlá ọwọ́ àtàkùn ọmọ àdánwò ni àwọn tó bá lọ́wọ́ gbọ́tọ̀ náà ní ẹgbẹ́ bẹ̀rẹ̀ á sí èsè bá ti tẹ àti tẹlọ ọmọ lẹ́yìn dáàsì wá pé kíni o ó tètè sábà yìí o sẹ́ẹ̀ báwọn èlò ló débẹ̀ sí èsè bá ti tẹlọ ọmọ lẹ́yìn gbogbo àwọn ọmọ wa ló lè fọwọ́ ẹ kọjá àpò kí kò fi kò lẹ́tà ọmọ tí ìjọ kọ́ kàrà kò kẹ́ẹ̀ ló mú kọ́lá wọn lù ìbò tẹ̀ kó lálẹ́ àdúgbò wọn lọ́wọ́ àdúgbò ẹ̀yìn ẹ̀wẹ́ yẹn kọ́ bá wà bá a jẹ́ sísà mọ́ bàbá fi owó dé ìlú àwọn ọmọ bá ti ọmọ ọmọ fẹ́ àlọ́ àbúrò ìṣòro ó yà bí òkè àwọn tó ń lò ó tó bá wà ní ẹ bá fẹ́ kọ́ flight to ẹ̀kọ́ nílì kọ́ dé ìlú èèyàn sí ẹ̀rọ lórí ọlọ́pàá tó ń lò ó ẹ̀dá wọn bá tó wà lẹ́yìn. mo fẹ́ fi sọ ọ̀rọ̀ àwọn onímọ̀ ní pé èyíkéyìí àbẹ̀wò tó bá ṣe wá àkọ́kọ́ ká sọmọ ọ̀dọ́ ọlọ́run pé di ìsìnlẹ̀ ńlá ọlọ́run lórí ọ̀gá kó sẹ́yìn ìkéjì ní káwà gan wá wòra wa pé ṣé mo fẹ́ lọ́run téèyàn bá fẹ́ lọ́run tọ́lọ́run dẹ̀ nífẹ̀ẹ́ èèyàn àmọ́ ìbá dàwó wa kéèyàn ó lè fura ó lè túbá kọ́lọ̀ ó lè yọnu kọ́lọ̀ ó yọnu sí wa fẹ́ wá kéèyàn ọmọ rò wípé ẹni báyìí ló sàbúrú sí mi ẹni báyìí ni ọ̀jẹ́ fáàsì ẹni báyìí lọ́dà mọ́wọ́ báyìí ló ṣe ní yóò bá ìmọ̀ ẹni gbè torí pé yóò dà sí kò kan àti ìmọ̀ ẹnu bèèrè kọ́dà èyí ò ní bá kádàrà gbọ́ kéèyàn bá dẹ̀ fi lè ta ìta kádàrà gbọ́ ìkan nínú orígun mẹ́fà sáàtì wà lùdẹ̀ náà ó ti ní pọ́blẹ̀ tó bá dáa ní kan téèyàn ọ̀la sọ́ra ẹni tí ò yẹ ká ro ẹ̀yìn bá ní wọ ọ̀dọ́ náà so alimoyi tó bá dáa ní kánsìn nínú tí ó fẹ̀lẹ̀ òun ni pé imá ni ó ṣe kí ni òun yóò di àlejò ọlá àwọn alójú ká tẹ̀yẹ́ nínú àwọn nǹkan bá mú nìdí bá ṣe tọ́lọ̀ ó fi máa sọ wa tí ó fi sọ òun ni tó ní í ṣe pẹ̀lú kìrọ́ àtù kísọ́tìl àǹbìyà wà sọ̀lẹ̀ ìjọba ìjábà rí dáadáa ẹni tó bá fẹ́ sọ àkìdá rẹ̀ ó nìdí kọ́ka ìtàwọn ànábí ọlọ́run àtàwọn ẹni tọ́lọ̀ ọba sọ̀rọ̀ ní ẹjẹ́ ó ti wà òkè ọmọdé àkọ́kọ́ sẹ́láwà ànábí ọlọ́run fẹ́ fúnra wọn ọlọ́run ti ṣe wọ́n ní àpẹẹrẹ ìgbàgbọ́ kí nǹkan wo méjì àpẹta àkọ́lásìkò fi ṣe fún bí ẹ̀ pèrè báyìí kámọ̀rọ̀ méjì wájú tó tọ̀ bọ́ kámọ̀rọ̀ méjì wájú yọ ọmọdé méjì wà yọ ọmọdé ṣáàkiri náà táwọn bá wà lẹ́bi wà yù alẹ́ ìsọ̀lá àti wọn sọ̀lá gbogbo alamọ̀dọ̀ ọlọ́run ti ààrẹ ìjàmọ́ àjẹ́wò ló fà ìsọ̀tà nàbí àjùbá àwọn ọ̀gbà káàrẹ̀ náà ń sèyàn látọ̀dọ̀ ọlọ́run ààrẹ tó ní pẹ́ gidi ló bà nàbí àyù ànábì ọlọ́run tẹ́ni

alíbi ìtàmà kàbá wọn wa ó máa ń wa salam sí bàbá rẹ̀ ẹlẹ́bọ ni náà bá a ṣe dúró yìí mo ní láì fẹ́ èèyàn pa àwọn kankan lórí Facebook my nepal story tó jí ti àwọn ọdún àwọn ọmọ ọmọ ṣe bẹ̀rẹ̀ sí nílò jáàbù ló lè àwọn ọmọ wa táwọn fẹ́ lò jáàbù náà sì ni wọ́n sọ pé wàhálà ń wọ́n mọ̀ ẹlòmí kò jẹ́ pé wọ́n fọ́ ní àmàlẹ́fẹ́ nítorí kíni o nítorí nìkan kódà torí small case wọ́n fọ́ ẹlòmí ní nǹkan lẹ́sẹ̀ ìgbà ogbó programu ọmọ ìṣòro àbálẹ̀ nígbà pé ìrìnà ọ̀gá ní ayé ti ó kẹ̀ tí dandan ní káàpì ìkọ́dé ìdá lẹ́tọ̀ nígbà pé lẹ́tọ̀ làwa ṣe kèé ṣe bí ọbẹ̀ fáàrin kan bẹ̀ yẹn ni kan sọ àwọn tó wà bí ìka ó yẹ ká ní security we need to be organized more than this òtẹ́lẹ̀ títí èdè fàyè fẹ́ ṣe fún àwọn àdàgbò prógámù ní èsì àsìkò bá ń sọ́lò gbogbo tó ẹka sọ àdílé sọ́mọ́ wọ́n kẹ́ distract attention wá ní ọ̀rọ̀ àkídà là ń sọ yìí wà láì ọ̀rọ̀ ilẹ̀ ẹ̀sìn wà láyẹjú yìí

alẹ́ ìsọ̀lá ọmọ rẹ̀ sàáwí sílàlì jábálì yà á símù ní nínà lọ́mà kọ́ọ̀lá láàá símù ìyàwó anẹ́bì ló ń ọlọ́pọ̀pọ̀ sàmúlé fún wọn anẹ́bì ló ń àbẹ̀wò ọmọ tó dàbí ànábì lúùtù ìyàwó jẹ́ àdánwò fún ọmọ náà tó jẹ́ kí ni ó tó jẹ́ àdánwò táà bá wo gbogbo àwọn nǹkan yẹn nínú táàgbọ́yé níbẹ̀ òun wípé ẹni tí máa ń ọgbà tọ́lọ́ bá fi lọ àwọn ọ̀sẹ̀ lè lójú kí subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk